إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون أعوذ بالله من الشيطان الرجيم وإذ أخذ الله ميثاق الذين الكتاب لتبيننه للناس لتبيننه للناس ولا تكتمونه فنبروه وراء ظهورهم فنبذوه وراء ظهورهم واشتروا به ثمنا قليلا فبئس ما يشترون صدق الله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين إله الأول والآخرين والصلاة والسلام على خير خلق الله محمد مصطفى وعلى سائر الأنبياء والرسل وعلى آله وأصحابه وعلى كل مدى بدعوته واستنى بسنته واهتدى بهدي إلى يوم الدين alhamdulillah rabbil alamin látara orí àánú tọ́lọ́ tó máa lé ní tọ́lọ́ tó jẹ́ àṣíwá tó tó jẹ́ wá sáyé rẹ̀ alhamdulillah rabbil alamin ìdá tó fẹ́ sọ àtẹ́ntí ó sọ àtẹ́ntí ọgbọ̀ ládàá ká sọ̀rọ̀ náà kàgbọ̀rọ̀ náà ló nínú aládàá náà àmín níbi àbọ̀rọ̀ náà ti sí lánàá ó àwọn ìwà táwọn olórí máa ń wù tí rárá àdúró sọ̀rọ̀ kánú àwọn afá wa abu hasan al-nadwi rahimahullah ta'ala inú àwọn afá ara india pakistan jọ́nà lọ́hun ọ́sìnkú ni afá tí ó jìnà ní ìwé tọ́kọ́ yẹn kódà kí àwátá gẹ̀ẹ́sì ó kọ́ tí a ń pè ní mada khasrali alam bin itodil muslimin mada khasrali alam bin itodil muslimin kí ni àgbáyé ọmọ ẹ̀dẹ́ yàn kó fó látara ìforísánpá ìjọba àwọn mùsùlùmí abúlọ́báyé nígbà táwọn sí ẹgẹ̀rẹ̀ kó nídìí ẹ̀sìn tánàbí mú wá ṣùgbọ́n tánàbí mú wá kí ni àdéhùn káyé wàhálà tó ilé awa àwọn àmùsùn kó bá ń bẹ̀ ìtumọ̀ Islam and world Islam and the world Islam àti àgbáyé mo fẹ́ kí ẹ̀yin tẹ́ ń gbọ́ mi kẹlọ́rì e kan ìwé tí ọ̀dà kí ẹ má kà ní. nínú kan page one hundred 48 bẹ̀rẹ̀ láti wá ń kóòtì ọ̀rọ̀ ẹ̀ iná wọn abẹ́ bí ṣe àtẹ̀gùn mi lẹ́ni láàbí bùkátà sí káwà bá àmájákẹ́ ẹ àwọn àyà méjì tí ké fún wa lé ní àkọ́kọ́ sọ́tà Al-Imran chapter 3 àyà wa 87 nígbàtí ọlọ́wọ́ bá ń gbé àdéhùn fún àtàkùn tí àṣáájú àwọn onímọ̀ wọn tọ́lọ́ bá ń gbé àdéhùn tí ń gbé májẹ̀mú fún wọn. látọ̀bà yìí ló ń náwó ní summer. bá ti dá yín lóhùn. àti dá yín lóhùn. لله وإخوان للناس توضيح العلماء كتاب الله وإفهامه للناس هنا náà nínú wáàsí wáàsí rárín àtàwọn àṣírí àwọn nǹkan kọ̀kọ̀ tí ń bẹ nú ẹ̀ tí ó lè yẹ aláìmọ̀kan fi ẹ̀ka ìhàmà wàlúkọ́sí nínú àwọn àdájọ́ ẹ̀sìn ètò wà special ojúṣe àkọ́kọ́ nù fáwọn fáwọn àfáà تبيين الدين للمسلمين تبيين الدين للمسلمين قد سال يفهم مسلمين حتى يفهموه على حقيقته جواب متسع في يوم بابا حتى يفهموه على, على حقيقته جواب وايه ونور بابا كني جس اسلام kílẹ̀sì gan-an ọ̀tọ̀ ní islam ọ̀tọ̀ بابا akíkọ̀tún sẹ́ni kútu ó sì jẹ́ àgbọ̀n pé hádà díì hádà díì. ìfàsẹ́yìn mùsùlùmí àti ìjẹ́ ọ̀lẹ mùsùlùmí àti ìbàjẹ́ tó wọ́n gbèsè ayé wa yìí kò sọ́nà àbáyọ mí yọ̀láyà wọn àbáyọ owó ẹlẹ́kẹta tàwọ̀díwà kámìntì tàwọ̀díwà kámìntì lìgẹ́rì mùsùlùmí lìgẹ́rì mùsùlùmí kí a ṣe àlàyé àwọn àdájọ́ ẹ̀sìn fún àjẹ́ ẹ̀sìn mùsùlùmí tí wọ́n jẹ́ ẹni hatta yahtaju bi tí wọ́n bá tẹ̀lé ọ̀nà tọ́tọ́ yìí tí wọ́n fi dẹni ìmọ̀nà bíi tiwa náà àlefi wọn lẹ̀ ojúṣe mẹ́ta ojúṣe mẹ́ta abáwa abọ́lá ẹnìyàn ni wọ́n sọ fún wa gbogbo dáhùnsọ yìí ò lè ṣe é ṣe kọ́rọ̀ àfikà ní ìjọba rere àfikà ní ìjọba rere ká ní aṣíwájú rere tí ẹ̀sìn tí ìwọ ọmọlúwàbí yé bàbá ìwà ń sọ lọ ọ̀rọ̀ rẹ̀ tí a sọ lánàá mo tó fẹ́ tún kà fún alẹ́ nìí ó ní wàlàmíyàkùn kàfíìrùn mìrìjálùkú mati adùnfùlàfà àmùfílàdànkà mílàdàbí dín wàlàkàlà ó ní bá àjọ́ òtọ́ka mùsùlùmí

إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون inú wa kórè kórè kó náà ní apàdà mú. dẹ́gbẹ́ pèlè khamisu khulafa ar-rashidin. khamisu khulafa ar-rashidin. ẹlẹ́ẹ̀kanú àwọn tí wọ́n rúlé mẹ́rin tó síwájú àwọn tó pè bẹ́ẹ̀ àwọn kan pèlè sáàlísù khulafa ar-rashidin ẹlẹ́ẹ̀kẹfà wọn ẹlẹ́ẹ̀kanú ni hasan bin ali lọ́dọ̀ àwọn oníkankan fi asalese àwọn lé kàmù torí pé nígbà bàbá ẹ̀ kú tán ṣe báyà fún wọn sọdọ lórí ńgbà tí wọn tó wàhálà wọn wàhálà tí wọn bẹ́ẹ̀ láàrin wọn àti bàbá ẹ̀ àmójútó tẹ̀sí máa ṣe tó ẹ̀sìn tá a bá ní ẹ̀sìn dáadáa ààbò ní ìyí máa kọjú láti ṣèbàjẹ́ àmójútó ìwà ọmọlúwàbí máa ṣe tá a bá ní ìwà ọmọlúwàbí ọmọ akọjú láti ṣèbàjẹ́ kò wá sí mọ́ kò sí àmójútó ẹ̀sìn mọ́ kò sábà ọmọlúwàbí mọ́ wọ́n bá kẹ́nà wọ́n dábà àti àdìsíbà agbára agbófinró dábìlá lọ síbà àti ẹnìmọ̀ ń káàkiri ìlú láti dá ìwọ̀múlúwàbí padà kò sí má bákan náà wàfàkàdá tí arakatu al-amr bil-ma'ruf wa nahy anil munkar sultana agbára tí ń bẹ́ẹ̀ bí àwọn agbára ayé ànídákẹ́ yorùbá náà ti ń ṣe léṣe tí ó sowó nú ẹ̀ àwọn kan ń ṣe wá sí gbowó lẹ́nu ìbàjẹ́ lọ́wọ́ pọ̀ àwọn tí ti lílọ ní ìbàjẹ́ lọ́wọ́ pọ̀ láyé kò sábàrà kankan mọ́ wọn báyìí ni bàtànà fàṣàtì jahiliya fi bilad islam báyìí ni jahiliya bàtà mi kọ́ bá jí padà èyí àti ti kú ló bá tún dìde láwùjọ mùsùlùmí bá dìde láwùjọ mùsùlùmí wọ́n bá dìde sàhà ló bá gbèrè gbèrè tó ń dé o ọtí mu tí o sì máa tẹ́lẹ̀ ọ̀sẹ̀ kẹ́ni sinadí o sì máa tẹ́lẹ̀ today. aláwọ̀ ìgbà tó ní àtàwẹ̀ rẹ̀ ni ọmọ bí àjẹ́ náà bí ó yẹ kó jókòó kọ́hún. ẹ ètí jẹ́ agbófinró ni ìlú àtòrò torí díẹ̀ lẹ́nu ẹ̀yin mùsùlùmí ẹ má fi ìwà àwọn olórí àwọn mùsùlùmí tẹ́ ẹ rí ẹ má fi dájọ́ ìsìlámù lórí ìtàn ni wọ́n sọ fún àyè ìwé tẹ́ à ń sọ òwe tí mo kó tí wọ́n ti kọ́ olórí ogójì ọdún lè ṣe orílẹ̀ ládọ́tọ̀ ọdún lè jẹ́ àdúgbò sọ ó dẹ̀ ní fifty years ní ìjọba àgbàkọ́kọ́ kí ló jẹ́ sọ léyìí láìpẹ́ yìí ọba amẹ́ríkà wá saudi arabia ọba saudi salman ó wá gba ọ̀kan náà àwọn ẹ̀hànà àwọn obìnrin tí ọba olórí amẹ́ríkà mú wá ọgbà lọ́wọ́ làwọn bá sọ di wàhálà fáwọn mùsùlùmí. àìmọ̀kan bẹ̀ lára yín. ọba Saudi kò yàtọ̀ sí ọba yín náà. kò yàtọ̀ síra wọn. bí bàtà ń sọ láàfin à ń sọ ní à ń sọ bẹ́ẹ̀ kó bí yàtọ̀ láàrin wọn. ọba làwọn ọba lọ́ba máa jẹ́ báwọn ọba bíi ṣe ń dáàbò bàtà wọn lọ́nà dáàbò bàtà wọn lọ́wọ́ wọn sójú ẹ̀sìn. ẹ̀rùmí ẹ̀kún ló ń sun tó ní díẹ̀ ẹ̀gá wọn sọ pé ọba Saudi gba ọbẹ̀ lọ́wọ́ ọwọ́ ìbá ti di súnà súnà bú ìbàjẹ́ irú táwọn ọba yìí náà ṣe ń lu náà ṣe yẹ kó yàtọ̀ mẹ́. ọba ló bàjẹ́ ìsìlámù bàjẹ́. ìkàkọ̀ mùsùlá gbogbo ojú ẹ̀ شكوت إلى وكيعي سوء حفظي وأرشدني عن تركه